وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثانية والستين من سورة المؤمنون أعوذ بالله من الشيطان الرجيم وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا جاء حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون لا تجاروا اليوم إنكم منا لا تنصرون قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنتصون مستكبرين به سامرا تهجرون الله عز وجل من آياته eléyìí tó jẹ́ àyà kejìléní ọgọ́ta nínú Suratul Mu'minun olú ẹlẹ́dàá wa ni wala nukallifu nafsan illa wus'aha àwa kìí di ẹrù kan ru ẹ̀mí kan a kìí la nǹkan kan bọ ẹ̀mí kan lọ́rùn àyàfi nǹkan tó bá lè gbé torí ẹ̀ tẹ́bá wọ àwọn òfin eléyìí tí Allahu azza wa jal tó ṣe lórí àwa tá a jẹ́rú rẹ̀ nílé ayé ń bí gbogbo bó tilẹ̀ wù káwọn òfin yìí kí wọ́n pọ̀ tó wọ́n sì jẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan láti kí gbogbo ẹ̀ lágbára wa ká láti lè tẹ̀lé láti máa múlò nítorí pé kí ni olúwa ẹlẹ́dàá kí lọ́ọ́ fẹ́ gbà nínú kọ́ la nǹkan tí pa wò nípa nǹkan tí ò ní ṣe é ṣe fún wa kọ́ làbọ̀ wa lọ́rùn àǹfààní wò lọ́wọ́ àmì nítorí pé gbogbo ohun tó lù wá fi pa wá láṣẹ ńṣe ló fa àwọn nǹkan yìí pa wá láṣẹ nítorí ká lè tòró ti kádàrá wípé nínú títẹ̀ láwọn àṣẹ yìí. oríire wà fún wa àwa tá à ń fẹ́ ká soríire dandan a gbọ́dọ̀ tẹ̀ láṣẹ eléyìí tó lu ẹlẹ́dàá tó fi pa wá tó bá jẹ́ pé àtẹni tó tẹ̀lé àtẹni tí tẹ̀lé wọ́n jọ dọ́gba nípa àtúbọ̀tá tí ó dáa kò bá ti sí ìtumà fún ìtẹ̀lé ti Allah kò sì sí nǹkan eléyìí tó ṣe pé agbára wo lè ka kò sí nǹkan kan nínú tó lábọ̀ wá lọ́rùn eléyìí tó ṣe pé agbára wa kò lè ka ní ìgbà míì ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n máa sọ wípé agbára ka nǹkan báyìí nǹkan báyìí ju agbára tàwọn lọ ṣùgbọ́n tó ṣe pé lódodo wọ́n kàn ń janu wọ́n fi ń wá wàá wí ni kò sí nǹkan ẹyọ eléyìí tí Allah azza wa jal tó lábọ̀ wá lọ́rùn eléyìí tó ṣe pé agbára wa kò lè ka torí ẹ̀ tó bá sọ pé àti ṣe sọ̀lẹ́ ọ̀rọ̀rùn ìṣòro apọn wàhálà wà ń bẹ̀ sọ̀láàtì ètò àṣeyọ̀ kan márùn sọ́yàm kákẹ́nuró láti ìgbà tẹ́lifásitì àrí òdodo bá ti yọ. títí tí ó fìdí pọ́ọ̀rùn wọ̀ kọ̀rọ̀rùn kọ̀rọ̀gbọ́. owó tó ṣe pé ìwọ nìkan lọ máa ru wàhálà tó ń ṣe irú ìpọ́njú tó ń bá pàdé kó tó di pé olówó tẹ́lẹ̀ jọ Àwọn ni ó mú nǹkan kan nínú ọwọ́ ó yọ jáde ní zakat kò náà kò fẹ́ rọrùn bákan náà hajj ó ṣòro. kéèyàn tó ṣe tawaf pàápàá jùlọ nígbà táwọn ẹrú Allah tó ń ṣe tawaf bá pọ̀ kéèyàn tó ṣe Safa àti Marwa nígbà táwọn ẹni tí ń ṣe bá pọ̀ kéèyàn tó ti Mina kéèyàn fi lọ sí Arafa ní ọjọ́ Arafa pàápàá jùlọ táàrí mọ́tò tó lè gbé wa dán á ti Mina àárín lọ sí Muzdalifa àti Muzdalifa àtúnrin dé Arafat àtàrí mọ́tò wọlọ àtàrí mọ́tò wọlọ nígbà tá a bá fẹ́ ti Arafa tá a fẹ́ wá sí Muzdalifa eléyìí tó rọrùn jù fún gbogbo wa àtẹnitórí mọ́tò àtẹnitórí mọ́tò ní kárìn fẹ̀ tẹ́rìn yẹn wá rọgbọ́n ní. bá ń sin bọ̀ láti Muzdalifa tá n padà bọ̀ wá sí mínà ẹsẹ̀ náà lálẹ́ rìn tó lè mú kí ìrìn wa yá tí gbogbo nǹkan wa rọrùn tábàdébí tá a ti fẹ́ sọ̀kù táwọn èèyàn pọ̀ lọ́bì bá tá a sì fẹ́ kẹ́nìkan kókó kò fọ́ wa lórí tá a sì fẹ́ sọ̀rọ̀ lórúkọ pa sọ̀kù ìbòló ti wá rọrùn kò sí nǹkan kan nínú nǹkan tó lu aláàbọ̀ wa lọ́rùn tí ọ̀rọ̀ olùwà ni. ولا نكلف نفسا إلا وسعها أو أو لا كقبا مكلون أيا فنت ملك إليه جاك لا تدع الله عز وجل أو لما سوف لوتو gbogbo àwọn ìjọsìn tí ẹ mú wa kò sí kan nínú rẹ̀ tó ṣe pé ṣíṣe rẹ̀ kò lè fa kíkí kò lè jẹ́ kí èèyàn ó fi ọ̀nà kan àbọ́nà míì ṣe wàhálà ṣùgbọ́n wọ́n sọ pé wàhálà tó wà nínú àwọn àjọsìn yẹn wàhálà tagbára kà ní ìgbà tagbára sì ti ká mọ́wùlẹ̀ mẹ́nuba ìpolówó wàhálà kankan bọ́ ọlọ́run eléyìí tagbára rẹ̀ ọ̀ka ẹ wá sídìí àwọn nǹkan tẹ̀ ń ṣe nù gbèsè ayé ẹ máa ń jẹun ẹ máa ń mumi ẹ máa ń wẹ̀ bẹ́ẹ̀ ni ẹ máa ń sùn ẹ sì máa ń wọ sọ́sọ́rùn. èwo nínú àwọn nǹkan lọ́rọ̀ àti jẹun kìí ṣe pé iṣẹ́ tó ṣe tó fi ro oúnjẹ ti wà níwájú ẹ̀ omi ti wà níwájú ẹ̀ ibùsùn ti wà níwájú ẹ̀ omi ti wà ní balùwẹ̀ aṣọ tó wọ̀ òun wà nílẹ̀ èwo lọ́rọ̀ ọ̀rùn tí ò ní wàhálà kò sí tó kúndùn oúnjẹ tó ṣe pé tó o bá ti jẹun o ti gbádùn tó má gbóúnjẹ kalẹ̀ lóúnjẹ tó dọ́sọ̀ ìwé tí máa wọ ẹnu jẹ lóúnjẹ tó ṣe pé kó tó di pé èèyàn gbé dání ìwọ́n ti máa dá tọ́mì ó rí pé oúnjẹ àti jẹ́ rẹ̀ kì í rọrùn nítorí pé oúnjẹ tó bá mú ọkọ̀ fi sẹ́nu rẹ̀ ó ṣeé ṣe kó oúnjẹ wọn gbóná bí àmàlà ó rí pé tó bó ti ṣe gbóná o wọ́n máa mọ́ ọ lọ́wọ́ o lè máa ṣe yé òní tìtorí rẹ̀ sílẹ̀ jíjó tó bí ọ lọ́wọ́ kìí ṣe nǹkan tára fẹ́. o tún mọ oúnjẹ wọn sọ́sẹ́ nu ó ju ọ lẹ́nu bó ti ṣe ju ọ lẹ́nu kìí ṣe nǹkan tó wọ̀. bákan náà ìgbà tó ti gbóná bó ti ṣe gbóná ó rí i pé ní fanáfasú ló ti gbé oúnjẹ bọ́sọ̀ náà fún ló ti mọ́ ọ lọ́nà fún ìtọ́ mọ́ni lẹ́nu ó jóni lọ́wọ́ ọmọ ni lẹ́nu ó jóni lọ́nà ọ̀fun tó bá ti dé inú rẹ tàì dé inú rẹ ó tún rí pé gbígbóná rẹ kò jọ gbádùn kí alọ́mọ wo mi eléyìí tó mu sí bóyá gbígbóná ìtọ́wà nù yóò tiẹ̀ fi ọ́lẹ̀ díẹ̀ òtún ní tìtorí ìpọ́njú ìdààmú àti ìṣòro tó bá pàdé lórí òkèlè alákọ̀ọ́kọ́ ọmọ tún náwó bókèlè ẹlẹ́ẹ̀kejì tó máa ń sọ fún ọ pé ẹ wá ṣe sùúrù fóúnjẹ ikó tutù tá ò lè ṣe sùúrù ebi tí ń pọ ọkọjá kó ṣe sùúrù kì í ṣe ṣe pé mi ń pọ ọbẹ̀ ti dùn pọ̀ jù tọ́bẹ̀ bá wá dùn pọ̀ jù ó ló ní kó máa fi nǹkan gbóná mọ́ra rẹ̀ bẹ́ẹ̀ ni tóúnjẹ ọba ṣe tí ọba gbóná kò gbóná débi pé ọmọ jọ ìrẹsì ni àtẹwà màkàrónì gbogbo ẹ̀ wọ́n dá síra wọn wọ́n tún kọ́ ẹyin fífọ́ dòdò náà wà ń bẹ ẹran wà ń bẹ wàrà wà ń bẹ ẹja wà ń bẹ gbogbo kó sí ọ ìwọ nìkan rí pé oúnjẹ wàhálà ni ó lè ọmọ jẹ ọmọ jẹ lẹ́yìn ọmọ jẹ lẹ́yìn nígbà tó o bá tó rẹ lọ dáadáa lọ́nà ní dá wàhálà sí ọ níkùn nílò tó lè gbé mi bẹ́ẹ̀ lọ́ máa ṣe ní gbogbo ìgbà ọwọ́ abóúnjẹ yìí nígbà ọgbọ̀n ọjọ́lẹ́nu nígbà ọgbọ̀n kó tó lọ́mì nígbà ọgbọ̀n wàhálà ni àbí èsì wàhálà wàhálà ni ṣùgbọ́n lójú ọ̀nà kan ọ̀fẹ́ gbẹ́mí rẹ ró ọ̀fẹ́ fò sànlẹ̀ ọ̀fẹ́ fò sànlẹ̀ kú lórí tóbi lọ́pàá kú ó kọ́ farada kò sí nǹkan kan tọrọ nínú gbèsè àyíká wa yìí ṣùgbọ́n gbà tó ṣe pé àwọn àṣòro tó wà nídìí gbogbo ntẹ̀ǹsì àwọn àṣòro tó ṣe faradà ni kìí jẹ́ káwọn èèyàn máa pariwo kí wọ́n á lolúwa ní ká ṣe lẹ́sìn eléyìí tó ju agbára wa lọ kò sí wàhálà kò sí ọ̀ṣùyà à ń ṣe láti ìgbà tí alifájàrí ti yọ títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ àjẹ àmú àjìnà sí ìbálòpọ̀ olúwa fagbára wa ká a èèyàn mélòó lẹ́nu àná tí sọ́mù Ramadan ti bẹ̀rẹ̀ wọ́n sọ fún wa pé ó ti dákú nítorí sùyàmù Ramadan wọ́n sì ń bẹ lọ́sítù afẹ́lọ́bẹ̀ wọn wò sọ́wọ́n a sọ fún wa pé nítorí àìkò jẹ àìkò mu àìkò níbàálòpọ̀ náà lọ fa dídákú ìfàwọn èèyàn mélòó ńlá rí lábẹ́ àkọọ́lẹ̀ lẹ́nu ànásọ́nì ipò ti kú yányá nítorí sèyàmù rọ̀mọ̀bà kò sí nítorí ẹ̀ olùwà sí ní rọ̀mù nítorí pé gbèsè ayé tá a wà yín náà ni làwọn èèyàn ti máa sọ yìí pé ó ti tó jẹta táwọn ti fọ́ oúnjẹ kanukáyìn yóò tún máa sọ wọ́n lọ́ọ̀hìn sọ lọ́ọ̀hìn lórí pé òun ò ti jẹun láti jẹta. bó sọ ni bí rọ́bà ni torí kẹ́ lè bá ràn lọ́wọ́ ó túmọ̀ sí pé ó lè fara ibi fọ́didi ijọ́ mẹ́ta tó nìkú báwo wá ni wọ́ tó ṣe pé iye wákàtí kan péréte ni iná àwọn fi ní kọ́ ró kọ́ kára ró pẹ̀lú àníyàn mọ̀ ní jọ́sìn fún ọwọ́ ó tún kí ló lẹ nínú owó oko fourteen million oko jọ fourteen million tẹ́bá fẹ́ kà á ní gbólóhùn ẹnu tẹ́bá tún fẹ́ kà á ní wẹ́lẹ́wẹ́lẹ́ afẹ́ kà á ló dindi tó mílíọ̀n kan mílíọ̀n méjì mílíọ̀n mẹ́ta mílíọ̀n mẹ́rin mílíọ̀n márùn mílíọ̀n mẹ́fà mílíọ̀n méje mílíọ̀n mẹ́jọ mílíọ̀n mẹ́sàn mílíọ̀n mẹ́wàá ọdájú pa pàánì láti gba dé mílíọ̀n ogójì. Ìjọba fẹ́ tà wẹ́lẹ́wẹ́lẹ́ ńkọ́ látòrí ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, láti kà lórí ẹgbẹ̀rún. Láti kà ẹgbẹ̀rún kìíní, ẹgbẹ̀rún kejì, ẹgbẹ̀rún kẹta, ẹgbẹ̀rún kẹrin, ẹgbẹ̀rún karùn-ún, ẹgbẹ̀rún kẹfà, kí ni ó pè mílíọ̀n ga? Ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún wọ́n á ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ní gbogbogbòjì ọlọ́run àjọjọ́ lọ́wọ́ á ní kọ́ yọ mílíọ̀n ẹ̀yọ̀ kan bẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan ìwọ ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ogójì wọ́n á ní kọ́ yọ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ẹ̀yọ̀ kan ẹ dákun kí ló lé mbẹ kí ló kù ó kù ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún mọ́kàndínlógójì tí ẹyọ kan ilé ìní ọ̀hún àkókò di tálákà ẹyọ kan yóò pípa ọmọ bẹ̀gbẹ́ pé má ẹyọ kan yóò wá sọ ọ́ di akúrẹ́tẹ̀ wàlúwàhí kàlà wọ́n ti lọ wò torí ńgbà tí nǹkan tó lọ́wọ́ fẹ́ ṣe fún ọ lórí ọ̀pọ̀ ju tó ti ní lọ ìwọ́n yọ zakati rẹ̀ ṣebí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún ogójì ló ní lọ́dún yìí tó ń yọ zakati ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún kan bẹ́ẹ̀ tó bá di lẹ́ẹ̀mí tírú àsìkò tó yọ zakati nínú rẹ̀ bá tún dé lóye tí ó ti péjọ sí ọ lọ́wọ́ aláàánú ni allah aláàánú ni allah èèyàn ń yọ zakati látàrí pé ń yọ zakati àkókò kan wá tó tó tún fẹ́ yọ zakati tọdún mi ẹ wá ń sọ wípé ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé láti bí ọ̀sẹ̀ mẹ́ta làwọn ti ń ṣírò gbogbo owó tó wà fún àwọn òtún ìlú títà Allahu akbar ẹ wo orí olú ẹlẹ́dàá wa bó ti ṣe pọ̀ tó torí pé ń yọ zakat ìwọ dúró lórí pọ̀ yọ zakat ọ̀ padà tálákà dẹkute ju èkúté pápá àti tá a ti ń gbá bọ́ọ̀lù lọ. àkàràmọ̀ kọ́mọ lọ à ó rí gbẹ̀rán ọ̀tọ̀ pẹ̀lú owó. ṣé mo pé ọ̀nà tá à ń ti ń ṣera wa pọ̀ ọ̀pọ̀ ju tọ́ta gan ti ń ṣe wa lọ. ìwọ́n ń sáhùn ọ̀pá akẹ́nẹ́mọ́ forty million. ìgbésẹ̀ tí wọ́n bá yọ one million bẹ́ẹ̀ kó tó tún pé forty padà àfà ìṣẹ́sìn mẹ́ńbẹ́ pọ̀ èso àlà ó rí i pé fọ́ọ̀tì ọ tí ó bá ti dẹ̀ mí ó lè ti ku twenty ó ti pàdánù ìdajì díẹ̀díẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ ọ padà síbi tó ti ń bọ̀ tó ta alákàtà òní ní kankan má olú ẹlẹ́dàá ṣe bẹ́ẹ̀ fọ́pọ̀lọpọ̀ zakat anabi sallallahu alayhi wa sallam oni máa na kóso máa ló ń sọdá pa zakat ò pé kówó dín kò pé kówó dín hajj nígbà táwọn èèyàn lọ sí hajj ìwọ sọ pé wò lè lọ torí pé sẹ mẹkàlí wàhálà pọ̀ ń bẹ́ẹ̀ àwọn ẹni tó lọ ẹ bá ní bí wọn lónìí nípa àwọn wàhálà àti àwọn àdààmú eléyìí tó kojú níbi iṣẹ́ hajj ẹni tó ń lọ lọ́dún tó kọjá kò lè rántí ìdá kan nínú ẹgbẹ̀rún wàhálà tó ṣe má nídàáyé ó ti di gbàgbé torí pé gbogbo tí agbára wa kà ní adúpẹ́ fún Allah ẹni tó lóun ò lè gba Islam nítorí pé àwọn sẹ́tọ́ wa ń bẹ́ sọ̀rọ̀ ẹ ṣe sọ márùn lójúmọ́. báwo á ní tó ló wá bá fílẹ̀ lórí bó ti ṣe fílẹ̀ láàdọ́ta kí ni irú olúwa rẹ̀ bá sọ ó kù márùn ìdá kan nínú mẹ́wàá ìtọ́kọ́kọ́ lábọ̀ wá lọ́rùn ìbéèrè ni ǹjẹ́ nígbà tí olúwa ẹlẹ́dàá tó mú kí ìbéèrè ni ẹ dáhùn sípa àwọn ọkà àbí òníkà wọláì ọkà torí pé òfin olú ẹlẹ́dàá ni pé wala nukallifu nafsan illa wus'aha àìlà nǹkankan bẹ̀ mí kan lọ́rùn àfi tó lè ṣe wọláì tí aláwo bá fi ilẹ̀ bó ti ṣe wà pípa ọkà ṣùgbọ́n àánú pọ̀ olùwàní sábàkọ́t rahmeti ghadabi àánú mi borí ìbínú mi àánú ẹlẹ́dàá wa pọ̀ gan ilé ọ̀fà lóluwà fi gba àdúrà nàbẹ̀wà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn gbàtà nàbẹ̀ Musa alayhi salam wọ́n tọrọ lọ́dọ̀ ànábìwà sallallahu alayhi wa sallam wọ́n lọ tọrọ àdínkù ànábì sì lọ títí Allahu ti dín kó kú márùn-ún torí káàánú olúwa wa pọ̀ ni ṣùgbọ́n tó bá sẹ́kù láàdọ́ta náà agbára wọ̀ bá kà torí jẹ́ lẹ́yìn kò sí nǹkan kan tó lu alábọ̀ wa lọ́rùn àfi kọjá pé agbára wa kà a lè ṣe a sì lè ṣe bó lu wa ti ṣe pa wá láṣẹ ìdí tó fi làbọ̀ wa lọ́rùn àròyé ò sí o àlàyé kan sí tẹ́nìkan lè ṣe lórí wípé ìdí nì tó ń fi gba islam àbí ìdí nì tó ń fi jẹ́ mùsùlùmí lórúkọ lásán tó ń fi tẹ̀ lófin Allah tá a fi ní kèfèrí lásán ni ọ torí pé gbogbo nǹkan tó bá fẹ́ fi ṣàwárí nǹkan tó fẹ́ fi ṣèkẹ́wọ́ ọ̀sọ́rọ̀ ń bẹ̀. nígbà tá a máa ń kọ́ ọmọ nílé ẹ̀kọ́ ẹ rí i pé púpọ̀ nínú wọn wọ́n lè má fetí sí nǹkan tó lùkọ́ ń sọ ambọ̀sibọ́sì wọ́n fi làákà ìsì. olùkọ́ iṣẹ́ tó ń gbà ní kókó sàlàyé ó sì rí dájú pé òun jẹ́ káwọn ọmọ tó ń kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n mọ rírì àti bàbára tó ń bá wọn sọ nítorí pé wọ́n bàa jẹ́ pé wọ́n kà sí wọn wá sílé ẹ̀kọ́ ni wọn wá kẹ́kọ̀ọ́ kankan bí olùkọ́ gba gbogbo ìyànjú tó lè gbà níṣẹ́ làwọn ọmọ ni wọ́n kọ́ pàkọ́ sí olùkọ́. wọ́n ń sápá táwa ń bẹ nínú ọmọ ọwọ́ ni kí ni ti dérò rẹ̀ ń sọ táwa náà ti mà tẹ́lẹ̀ kò sí wàhálà ìdáwò dé iná ní ìdáwò gbọ́dọ̀ máa wà nílé ẹ̀kọ́ lóde ìwòyí ìdáwò dé ìdáwò náà ni yóò fi àlà sí ọ̀nà òkú ọ̀lẹ́ láti mà ṣé nǹkan tí wọ́n rán wá ṣe nílé ẹ̀kọ́ tó náà ní ṣe àbí ọ̀dẹ́ bẹ́ẹ̀ nínú ọmọ bọ́ọ̀n tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ ní yàrá akẹ́kọ̀ọ́ kan ọmọ márùn péré àwọn ni wọ́n ṣàṣeyege ọmọ márùndínlọ́gọ́rùn gbogbo tiwọn wọ́n sì di rẹmi wọ́n forí sápá gbogbo wọn kò sí ètò yege nu wa ṣé ẹnu ń bẹ fún wa tá a fi lè bu ẹnu ẹ̀tẹ́ lórí olùkọ́ yẹn rárá o níta fi bu ẹnu ẹ̀tẹ́ lórúkọ oníkọjọ tó gbogbo ọmọ ọgọ́rùn tó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ náà ni wọ́n ti dì rẹ̀ mẹ́. Kìkì lọ kọ̀ wọ̀, wọ́n kàn gbowó lásán. Wọ́n àti sọ pé iṣẹ́ lẹ gbà ẹni mójútó sẹ́, ẹnu wọ́n rọrọ̀. Àwọn nọ́ńgbà tí èèyàn márùn-ún ti tà sí igi nínú èèyàn ọgọ́rùn-ún kò sẹ́ni náà tó lè gbà Nǹkan tó lè wí ni pé báwo ló ti jẹ́ ká àwọn wọ̀nyí káwọn ọ̀sà ṣe yege. Oní lè sọ pé ẹbí wọn léèrè wọn kọjú mẹ́kọ̀ọ́ gbogbo gbàtà máa ń ṣàlàyé fún wa gbogbo gbàtà ń ṣe àkàwé ń ṣe lọ́pọ̀lọpọ̀ wọn máa tẹ ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ̀ ẹlòmíì nínú wọn yóò tẹ máa browse wọn ṣe bí ìgbà tó ṣe pé ìgbà tó kúkú rí sẹ́ni wọ́n gbàtẹ́ tíjà àbùkátà ọ̀rọ̀ tó ń bá wa sọ tó àṣírí wa tú lónìí kálọ̀ yẹ kó ọbẹ̀ náà àtẹ́lù kò sẹ́nìkan bí ìbá sórí ara wọn torí ẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà tí wọ́n bá wá pẹ̀lẹ́nu rúnrún rẹ tó sọ pé ya Rabb àwọn nǹkan tó wà nínú Islam wọn jagbára mi lọ ìdí nu tí mo fi ń jẹ́ mùsùlùmí lórúkọ lásán tí n fi tẹ̀ láwọn àṣẹ rẹ olú ẹlẹ́dàá wa ó sì kó àwọn ẹrú rẹ hàn gbogbo àwọn eléyìí náà àwọn ẹ̀dá tí mo dá ni kí ló dé táwọn fi tẹ̀lé tí wọ́n tẹ̀lé tó bá ti pé lágbára ni èmi ni mo dá gbogbo yín agbára tá a fún wọ ó tún ju tàwọn wọ̀nyí lọ kí ló dé ajẹ́pọ̀ sàtiwọ́n náà ni eléyìí tó túmọ̀ sí wípé kò sí nǹkan kan tó lu alábọ̀ wa lọ́rùn tágbára wọ̀ ká ọ̀fẹ́ yà wò olú ẹlẹ́dàá wa ṣe lófin lórí rẹ bí wọn lọ́mọ bọ́ ìyàwó jíjẹ rẹ mímu rẹ ibùgbé rẹ aṣọ tí wọn wọ̀ sọ́rùn ìwọ lọ́mọ ṣètọ́jú rẹ ọwọ́ adébẹ̀ tán ọwọ́ aṣọ wípé kí ti ṣe ká. Allahu náà rí dákun gbé ẹnu rúnrún sọ torí pé sáàbà tó bá bọ́ ọmọ ṣe a tó tún láti ẹ obìnrin wù ọ ni tóbìnrin bá ń wù ọ tó bá lè gbé ìnáwó ọmọ ṣe sùyàmù torí pé ni yóò dàbí ẹni tẹ ni jẹ́ kí kọ́ máa ronú obìnrin ìdí rẹ kọ́ máa lé lè yà ipò àwọn obìnrin nítorí pé ò ní nǹkan tó lè fi gbé ìnáwó rẹ̀. òní wá wáńjọ gbẹ̀ngàn kìyàmù kó máa sọ fún lóyún ẹlẹ́gàá pé ọ̀rọ̀ ọ̀sánú mi o o lè rówó tọ́jú ìyàwó tó bá ti pọ̀ ọba ma ojúṣe ọba kọjú ọba tẹ pamọ́sẹ́ ìṣe dáadáa ọ̀nà ẹ̀mí kọjá pé ojoojúmọ́ lẹ́ẹ̀ma jẹran pẹ̀lú oúnjẹ tẹ̀ ń bá ń jẹ oúnjẹ gángan gángan tó lè fi gbẹ́mìíró ó gbìyànjú láti pèsè rẹ̀ ìṣe dáadáa ọ̀nà ẹ̀mí kọjá pé aṣọ olówó iyebíye táwọn ẹni tó lówó tó ń rà fáwọn ìyàwó wọn ìṣe dáadáa ẹni kọjá pé ní àníwọ́ náà rà fún ìyàwó rẹ̀ torí pé gbàgbára rẹ̀ ti ṣe máa iná ọ̀lẹ́yẹ kan máa ṣe mọ́tò tó ju agbára rẹ lọ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ni ọ̀jẹ̀ ẹjọ́ tó bá dídọ́ gbẹ̀lẹ̀ òkè yà ìyàwó ẹyọ kan ó sojúṣe lórí ẹ̀ ìyá ń jẹ́ ńlọ́mọ bí ṣe ń jẹun ńlọ́mọ bí ti ṣe ń sanwó létẹ̀ ńjọ́ ń gbé òun lọ́mọ bí ti ṣe ń dáṣọ sọ́rùn kódà àwọn ọmọ òun bí ṣe ń bọ́ wọn ó sì tún lọ́ọ́ gbìyànjú láti fẹ́ ìyàwó ẹlẹ́kejì tari kí ọ̀pọ̀lọpọ̀ aláìmẹ̀tì kàn ní wọn aláìmẹ̀tì kàn ní wọn nítorí ẹlẹ́dàá tọ́lá wọn lọ́rùn pé lori wọ́n máa ṣe kò tí ì lè pé lórí èèyàn kan ó sì tún sánà láti fẹ́ kejì ojú kòkòrò burúkú fẹ́ni tí ọ̀lẹ́tọ̀ sí kó ronú àti mi nǹkan tó lè rí kò rú ọ wọ́n tó tí ì lè òkè kádàrá tó ní kọ fẹ́ àwọn méjì o kádàrá ó yẹ kó mú ọ lè ṣiṣẹ́ ẹni tó ṣe pé kò lówó títí ń nura kò lówó ó tún ń nura ó sọ pé à iṣẹ́ àmọ́ bá wọn kọ yẹ ọ́n ok iṣẹ́ àmọ́ bá wọn kọ yẹ ọ́n tó sì sọ fún ọ pé gbogbo báàgì kan ráìsì. tó o bá ti lè bá wọn gbé sí ọgbà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà sẹ́rìn ọwọ́ gbé mẹ́wàá ọgbé mẹ́wàá ẹgbẹ̀rún márùn-ún lọ́wọ́ àbí sinmi mọ́pàrà rẹ̀ mọ́pọ̀gọ́rùn-ún ni wọ́n gbé nítorí pé ẹni tó bá lu ara rẹ̀ ńlòkulò nítorí pé lè bá pawó pàkópa owó tó tó bá ti gbé mẹ́wàá ọ̀pọ̀ ẹgbẹ̀rún márùn-ún lónìí ọlọ́ọ̀bọ̀ falùbáríkà sí fún àlọ́ọ̀lì tó bá tún di lọ́la wá kò mọ́sẹ́. ó ní à ẹni tó bá bá yẹn pàdé ńbẹ kí ni kí wọ́n máa sọ ń polú ààrẹ kí wọ́n sọ ike o ọ̀kan náà àti bá wọn lóòdù ráìtì ìníṣẹ́ rẹ kí ló burú bẹ́ẹ̀. wọ́n sọ pábùkù ni wọ́n máa pa àwọn ọmọ olúwa rẹ̀ ní àwọn ọmọ bàbá tí máa lóòdù ráìtì ni wọ́n máa pè ìyàwó olúwa rẹ̀ ní ìyàwó ọkùnrin tí máa lóòdù ráìsì ẹ dákun gbọ́dọ̀ àbùkù wo lọ́wọ́ àmẹ́ lóòdù ráìsì <laughs> yóò gba wọ́n fẹ́ràn àwọn akọ̀kan tí ò ní láárí iná lọ́pọ̀lọpọ̀ fi yakú rẹ̀ tẹ̀ tí wọ́n ti fẹ́ wọ́n máa retí ẹni tó fún lówó ọ̀fẹ́ ẹ̀wọ́n lọ́pẹ́ ní lábùkù jù sínú kọ́ lọ́ọ́ ti fẹ́ kọ́ pawó tó lálùbáríkà àti kó o jókòó pé bàbá o bàbá o ọwọ́ ni ọmọ òkè ẹgbọ́rọ̀. ok ṣé ọwọ́ ti ẹ rókè lórí òfò ni ṣebí sẹ́ni òkú ṣe tọwọ́ ti ẹ dé rókè wọ́n wàá fẹ́ kàn ṣe wàá fẹ́ jókòó kojú kan náà rárá rárá mẹ́nu iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ o tó tún lọ fẹjọ́ rẹ. àwọn Yorùbá àwùjọ tó ń gbé ọba àtijọ́ mi má fi sẹ́ lọ mọ́ má bínú má bínú kò tún ní ṣe bẹ́ẹ̀ mọ́ aha tó eléyìí túmọ̀ sí wípé ìgbà tí a wà ẹ kàn sí àmọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ àárẹ̀ ọgbọ́dọ̀ wọnà tó fi tọ́jú wọn ọgbọ́dọ̀ wọnà tó fi dáa fún wọn gbogbo ọlọ́mọ láyé wọn kàn bímọ lásán kálukú yọ máa mójútó ìṣe ọmọ rẹ̀ bí o ti ṣe dáa yóò ṣe lọ síwájú nípa ẹ̀kọ́ rẹ̀ tí ó jọmọ tó ṣe mú yàgà láwùjọ kíkà ṣe pé ká bímọ kalẹ̀ ká má tọ́jú ọmọ ká má mójútó ọmọ bí ìgbà tó ṣe pé obìnrin bí kalẹ̀ láti kò má wàhálà ni ẹ̀yẹ kò rí bẹ́ẹ̀ torí kò sí nǹkan kan tó lu alábọ̀ ọlọ́run tó lè ṣe kò sí. torí ẹ̀ gbogbo nǹkan tó lu ẹlẹ́dàá tó lábọ̀ wá lọ́rùn gbogbo ẹ̀ nípa wa ká ṣé dáadáa sóbì rẹ̀ bóòlù ti fẹ́ sọ pàgbára rẹ̀ ọ̀ka. nínú tó nílẹ̀ lólu àti mú kó fún ọ nínú tó ní kọ̀ bí ọ pé kọ́ lọ jalè. òbí òsì gbọ́dọ̀ máa wú ọmọ tí ẹ̀ sọ́mọ ẹlòmíì pé kí ló fún mi lẹ́gbẹ̀ẹ́ tí lágbádá mú wá fún ìyá tí ẹ̀ ń jóni àbẹ ẹ̀bá kúkú fẹlẹ́ yìí fẹ́ sọ́dọ̀ mọ́ kẹ́ lé mi dànù torí tágbára kálukú ká ni ọlọ́run ní bí ọ́ o nípa nǹkan tó lágbára lórí ẹ̀ pé kí ló dé tó fi fẹlẹ́ mi tẹlifà mọ̀ kó fún àwọn ìṣèdọ́gba ní gbogbo ìṣèdọ́gba ǹjẹ́ ọ̀ma di wá léèrè ni pé èyí ti pa wá ká èyí tágbára wá ká kí ló mú wa mẹ́fẹ̀ẹ́ wọn ò ní bí ọ nípa ntágbára rẹ ọ̀ka wọn ní akágbá títí Allah ipá mi ti ka kí n gbé twenty million kalẹ̀ kàkà kí wọ́n gbé twenty million kalẹ̀ mo bá kú mú two thousand wọ́n ní ṣebí sẹ́ Allah o ah yọ bá rí i pé yọ gbẹ ṣíṣe yóò kúkú mọ̀nà tí yóò fi gbẹ ṣíṣe ó ní Allah ok ẹnìkan nínú àwọn èèyàn wọ́n gbé two hundred million ó gbé kalẹ̀ nítorí pé ipá rẹ̀ ká ó sì ní pé lè fi ṣe ó gbé kalẹ̀ tó bá gbé pé kò bá gbé two hundred million yẹn kalẹ̀ nígbà tí ipá rẹ̀ ká ọlọ́wọ́ bí léèrè ń jọ gbẹ̀ndà òkè yàrá kí ló dé tó ń gbà tó ń kó gbówó kalẹ̀ twenty million ló gbé kalẹ̀ ipá rẹ̀ sì ká kó gbé two hundred million kalẹ̀ láì jẹ́ kí nǹkan kan ṣe káràkátà rẹ̀. ìwọ tọ́sí kàkà kí wọ́n gbé twenty million kalẹ̀ two thousand ló fi kalẹ̀ Allah bí ọ lórí ìjọ gbẹngàn kìíyà agbára rẹ̀ ká kó gbé twenty million kalẹ̀ tó gbé two million kalẹ̀ àti twenty àti two ń bọ̀ lọ́wọ́ àlọ́ owó ayé ayé náà láti ṣe tí wọ́n bá ti fi ṣe ń tọ́tọ́tọ́ yẹ ẹsẹ̀ rẹ ò ní láyé yìí gan ni ọlọ́run ti sàn àti pèlè fún ọ tí wọ́n bọ́ rì. ní èsì tí dá sí ti Allah tí mo fi two hundred million dá sí àwọn míì ń wò pé mi ò pé Allahu azza wa jalla ó ti mú kí owó mi kó di trillion ní gbogbo ìgbà yẹn gbogbo owó tí mo sì ní láyé half billion ni ìyẹn ni pé five hundred million ìní mo ní nínú five hundred million ni mo ti mú two hundred million olúwa ti wá sọ wọ́n di trillion Allahu Akbar nǹkan tí o lágbára láti ṣe ni Allah ọ̀bíọ̀ o lágbára láti máa ṣe dọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ kálukú kọ́ lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ tiẹ̀ ọ̀wá takú sọ́dọ̀ ètò ọ̀fẹ́ káyìn ńlọládó òyìnbó ńlẹni tó ṣe pé ọ̀yẹ́ kò jìnnà sí gbogbo ojoojúmọ́ ọ̀dọ̀ rẹ̀ ló sùn ìyàwó kìíní èkejì àtẹ̀kẹta ó ti wọlé wọn ilẹ̀ ti ta láti jọ́ sí ìyàwó tọ́kẹ́yìndé tó ti délé ló ti wọ yàrá àwọn míì mà láti lọ lé kálukú ọlọ lọọbì ọlẹrìn jọgbìn dàlùkìyàmà nítorí pé wala nukallifu nafsan illa wus'aha àwọn ìdí ẹrù kan ru ẹnìkan àyàfi tó lè ṣe kákìí sára jama a lè má dọ́gbọ́n fúnra wa ká má parọ́ fúnra wa ẹlẹ́dàá wa kò sọ́gbọ́n tá a fẹ́ dá fún ta ló fún alọ́gbọ́n náà kò sí rọ́ta fẹ́ pa fún ọ ní almuhaimin ọba arínúròdì kò sí nǹkan tó pamọ́ sí torí di eléyìí ẹ jẹ́ ká mójútó àwọn ojúṣe wa àwọn tó lu alábọ̀ wa lọ́rùn ẹ jẹ́ ká mójútó olúwa ni waladayna kitabun yamtiqu bil haqq olúwa lẹ́dàá ó ní gbogbo ń tẹ́ bá ń ṣe láyé ẹ̀ ń ṣe pamọ́ ni o kò sí nǹkan kan tẹ́ ẹ ṣe tó gbé kò sí ní tẹ́sọ tẹ́sọ lásọgbé àti ṣíṣe àti sísọ àṣepamọ́nì kò sì sí kékeré kò sí ní ńlá dábàá pé àwọn wọ̀nyí wọ́n wẹ́ pọ̀ níjẹ́ ni màlẹ́kọ̀ ara yìí láti máa kọ gbogbo eléyìí màlẹ́kọ̀ kọ́ màlẹ́kọ̀ kọ́ olú ẹlẹ́dàá wa kìí ṣe olùgbàgbé à ń bọ̀tùbọ̀sí kò sí ń tá a sọ kò sì sí ń tá a ṣe tọpamọ́ sí màláìkà àbí tí ọbọ lọ́wọ́ kíkọ́ lẹ̀ màláìkà gbogbo ẹ̀ pátá ni màláìkà ọ̀kọ́ torí ẹ̀ kò sí ọgbọ́n kò sí kéèyàn lè mà kéèyàn lè fi jàjàbọ́ lọ́wọ́ ìwé àkọọ́lẹ̀ wa inna alaykum la hafidhin. كراما كاتبين يعلمون ما تفعلون أو أن لا على قل ما يلفظ من قول إلا لديه رقيب عتيد بكبر كبا سقطا أكلني أبقى الصوت لن تبون سكي أبقى من جاجة ẹsọ ní fìtílà àbẹ ẹsọ lópin gbogbo ẹ pátá iná ni màlẹ́kà ń kọlẹ̀ torí de eléyìí ìwé yìí ń bẹ lọ́dọ̀ Allah tó ṣe pé ibẹ̀ ni wọ́n kọ àwọn ṣẹ́ wá sí olú ẹlẹ́dàá ó sì ṣèṣirò fún wa lórí àwọn tí wọ́n kọ ọ́ lẹ̀lé wa lórí yìí báyìí ìwé yìí nǹkan kan kì í sọnù mẹ́ni tí ó kọ lọ́wọ́ gbogbo ń dánsì kọ́ bẹ́ẹ̀ nǹkan kan kò lè mú nǹkan kan parẹ́ kú òun bẹ́ẹ̀ yìí ṣe bíi tiwa láyé ń bí àwa náà máa ń lákọọ́lẹ̀ láwọn àkọọ́lẹ̀ tó ṣe wípé ó lè mú kí àwọn ẹni tí wọ́n bá fẹ́ ṣèjàmbá wọ gà ó ṣùgbọ́n tó bá kù dẹ̀dẹ̀ ipa fẹ́ ṣèwádìí fínífíní lórí táwọn èèyàn yìí ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ tó ti wà ó ṣeé ṣe pé bẹ́ẹ̀ tó tíjọ́ àkọọ́lẹ̀ bá ń kọ̀ la ká gbọ́ pé iná àbáàdì kan sẹ́yọ níbi tá a kó àwọn fáìlì pamọ́ sí gbogbo eléyìí máa ń ṣẹlẹ̀ láyé kò sí iná kan tó lè sẹ́yọ níbi tó lọ́wọ́ kó ìwé fẹ́ kálukú sí iná òní ó jòwé lọ́wọ́ màláìkà báwo ni àwọn fáìlì ṣe lè bọ́ sómi kò lè ṣeéṣe olú ẹlẹ́dàá gbogbo ń tọ́ bá kọ́ ọ́ lẹ̀ lórí kálukú kò sí ní tó lè parẹ́ o olùwà ni waladaina kitabun yantiqu bil haqq àwọn ìwé kan bẹ lọ́dọ̀ wa tó ṣe pé òdodo ló máa ń sọ òdodo ló máa ń wí gbogbo ntọ́kọ nípa kálukú wa ẹ bá ń bẹ̀ ń tó ṣe bó ti ṣe ṣe gan lọ́ba ń bẹ̀ mọ̀lẹ́kà kì í gbàgbọ́ bí táàtì ẹ̀rí táàbì sọ pé dákun ṣàánú mi ntọ́ bá dáa ni ọmọ ọkọ fún mi o ntí ọba ti dáa dákun mójúkó ń bẹ̀ mọ́kọ́ tó da fún ọ mọ́kọ́ àlèṣe bẹ́ẹ̀ fún màláíkà ẹni tá a rí oná ìlà lè máa fi lọ́kú lọ́lọ́ oná ìlà lè máa tọrọ jàǹbá lọ́dọ̀ rẹ̀ kó wa pẹ̀lú wa nídìí jàǹbá tá a fẹ́ ṣe màláíkà kì í sì sọ jàǹbá la ya'suna Allaha ma amara wa yaf'aluna ma yu'marun màláíkà kì í ṣe Allah lórí àtẹ̀tọ́ bá fi pa wọn ntọ́ba ní kí wọ́n ṣe gangan ni wọ́n máa ṣe. ìwé yìí ń bẹ̀ ọ́ kò sí bá a ti ṣe fẹ́ ṣe wọ̀hún láàyò bọ́lẹ́mù a ò sì ní sáàbò ṣiṣẹ́ nìkan a ò ní sáàbò ṣiṣẹ́ nìkan ò ní ṣiṣẹ́ mẹ́wàá wọn akọ mẹ́sàn-án fún ọ torí mẹ́wàá mẹ́wàá tó ń ṣe ti pọ̀ jù àwọn mi ò kan ṣe ẹja dín tiẹ̀ náà kù díẹ̀ mọ̀lẹ́kà ò ní ṣe bẹ́ẹ̀. tí láì máa pé nílé ayé ń bí láwọn ilé ẹ̀kọ́ nígbà tí pàápàá àwọn ẹlẹ́kọ̀ọ́ gíga nígbà táwọn ọmọ bá ṣèdánwò ìgbà tí àwọn olùkọ́ tí wọ́n bá máa yẹ èsì ìdánwò wọn wò tí wọ́n máa bá wọn fàmì sí ọgbà àti ọgbà wọ́n máa ń fi àlàkalẹ̀ kan lélẹ̀ wípé nínú ìdánwò yìí gbogbo nǹkan tó máa bá rí kọ́kọ́ gbogbo bó tilẹ̀ wù kọ́ dáa tó ẹ mẹ́jẹ̀ kí àmì tẹ́ fún kọ́ tayọ báyìí subhanallah ẹ̀mẹ́jẹ̀ ká mi tẹ́ fún kọ́tà yọ̀ nǹkan báyìí. àti iṣẹ́ àṣe mójútó láti bẹ̀rẹ̀ sáà kẹ́kọ̀ọ́ títí di parí sáà kẹ́kọ̀ọ́ àtìdánwò ca àtìdánwò gbogbo ẹ̀ ọ yẹ kọjú ọgọ́rùn-ún. àwọn sọ pé pass mark òun náà ni tọ́mọ bá ti gba sixty ó ti gba pass mark ibòmíì wọ́n sọ pé fifty ó ti gba pass mark ibòmíì tó bá ti gba forty ó ti gba pass mark ṣùgbọ́n tó wọ́n bá gba a ó ní láti gba seventy ọmọ eléyìí gbárí ẹ̀kọ́ yìí yé kọ́dọ̀ ọ̀fẹ́ yìí kọjá olùkọ́ tí ń kọ́ iṣẹ́ tí ṣe ń ṣe é bọ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ àtikúndánwò láti bẹ̀rẹ̀ sáà títí tí sáà yìí fi parí kò sí kẹta fún wọn tí ọba má ti pè wọn pe lẹ́yìn ní thirty marks ó ti gbà seventy tá a ti dá ìdánwò ó tún gbà pábálẹ fún lọ́gọ́rùn gan àbá fún tó bá ti thirty tẹ fi kún seventy ó di kíni ó di hundred wọ́n ti wá ṣe pàdé ní department yìí wípé gbọ́n bá ti gbà ju seventy lọ ẹ̀dá padà sí seventy wọ́n dín àmì rẹ̀ kù àbí wọ́n dínkù wọ́n dínkù wọ́n jàǹbá rẹ̀ kí ló dé wọ́n ní à ah, tó bá yẹ kọ́ńtẹ́ẹ̀tì náà ló gbà èèní tó bá tó sẹ́fẹ́ntì ló gbà èèní èyí ń bẹ láàrin sẹ́fẹ́ntì àti hundred èèní tí a lè tún máa ká hundred fún kò sí nítumà ó jàǹbá nìyí kò sí nítumà olùyẹnijẹ nìyí kò sí nítumà a sì lè fi ṣe dọ́gba pẹ̀lú ẹni tó ṣe pé ipá tiẹ̀ ọ̀ka ju seventy lọ lẹ́yìn tá a kó gbogbo ẹ̀jọ́ tá a kó gbogbo ẹ̀jọ́ pọ̀ fún kò lè ju seventy lọ ṣùgbọ́n nígbà tá a kó ti gbogbo eléyìí pọ̀ jọ fún un kí kankan bá ju hundred lọ yẹ ká sùn tí wọ́n lè dọ́gba jàmá wọ́n dọ́gba wàláhì ìjàmbá àtàbòsí àti ìjánilélẹ̀ ayé ń bì wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ìgbà míì wọ́n sọ pé tó bá ti sun kọjá seventy ẹ jẹ́ káwọn ọmọ yẹn máa jọra wọn lójú torí pé nígbà táwọn afẹ́ ń kẹ́kọ̀ọ́ ní yunifásitì yìí nínú kọ́ọ̀sì wọn yẹn àgbà tó seventy èyí tó gbìyànjú jù nù wa ló gba seventy ìyẹn ni pé n tó ṣe rí lẹ́tọ́ máa fi wọn tàwọn ọmọ ọlọ́mọ ajẹ́pẹ̀pẹ̀ ẹ̀kọ́ máa kọ́ gba seventy náà nítorí pé ìgbà seventy bóòlù ọmọ akẹ́kọ̀ọ́ yóò ṣe àgbà seventy ìyẹn jẹ́ gidi torí ẹ̀jẹ̀ ti jẹ́ pé àwọn ilé ẹ̀kọ́ yìí wọ́n jẹjọ́ tó bá dijọ́ gbẹ̀ndàlù kìyàmù ní ẹjọ́ tó gbóná nítorí pé àwọn ọmọ tẹ̀ ń dín máàkì wọn kù ẹ kó bá ìlọsíwájú tí ọba bẹ́ẹ̀ lómi nínú ìgbésí ayé rẹ̀ tó bá gba first class wọ́n wá wò ó pé nínú five tó yẹ kó gbà tọ́jọ́ pé náà ní gbogbo máa wọ́n á gba four point nine ẹ dákun sí wọn lọ́wọ́ pẹ̀lẹ́ lómi tó náà gba first class ṣùgbọ́n tó ṣe pété ẹ̀ fọ́ gérégé ni wàláì wọn lè dọ́gba tá a bá fẹ́ gbọ̀ràn ṣiṣẹ́ mọ̀táwọn ní ìbá salábòsì ọmọ tó gba five gérégé tí a lè fi ṣe dọ́gba pẹ̀lú ọmọ tó gba three point five tí wọ́n dọ́gba wọ́n dọ́gba o àfi tó bá salábòsì lẹ́yìn náà tí wọ́n lè dọ́gba pẹ̀lú ọmọ tó gba four point five wọn àdọ́gba lóòótọ́ first class first class náà ni àmọ́ first class tẹ́lẹ̀ ọ̀làmì àtúwọ́dẹ̀ wò ṣé ìṣèkọ́ kan fún ọmọ kí n àrùkọ lóò ọmọ ìgbárí kọjá sísọ ọ̀nà ti là fún ọ̀nà ti là fún nù gbèsè ayé ọ̀nà àti ga ó ti là fún kí wọ́n á ní báyìí lọ́kàn jẹ wọn lọ́mọ jáde yunifásitì yín ó dé yẹn ńlá látàrí bó ti ṣe parí ìdánwò tọ́jọ́ pé àmì tó ga jù lọ́gbà tọ́ba àdìjọ́ gbẹ̀ndà òkèèyàn ìwé tí ń bẹ lọ́dọ̀ ọlọ́ àwọn ẹbí máàkì èèyàn kù ó ẹ fọkàn balẹ̀ o ìwọ ń sẹ̀sìn tó ti dáa ó ń mójútó gbogbo ń tẹ̀sìn ní ká mójútó ọwọ́ àti bẹ́ẹ̀ ọwọ́ á kú mọ̀lẹ́kà kan ò ní gísẹ̀ rẹ̀ kù Allahu azza kò ní gísẹ̀ rẹ̀ kù ìwọ tó ń dín máàkì àwọn ọmọ kù láyé tó lè sàmì àdúrà bó ń ṣe ń dín máàkì wọn kù kó ló ń dín máàkì rẹ kù ní ọ̀gbìn dàkìyà wàláì òní lè sàmì ẹ̀ pé a ah, ṣèbí tó sọ́ọ̀tì wà lùjẹ́nà náà rárá ọmọ ọ̀fẹ́ bíi kápẹ́ máàkì rẹ ló dáa jù pé alódé tẹ̀ ń fàbòsí sáyé ọmọ fàbòsí tó ṣe sọmọ ọlọ́mọ ẹni tó ṣe tọmọ rẹ sí ọ náà ọ náà lúgọdì ọ bó ṣe bá tọmọ ọlọ́mọ jẹ́ wọ́n bá tọmọ tiẹ̀ náà jẹ́ sórí ẹ̀ nínú òwe iṣẹ́ wa wọn ò ní tì kankan ṣe àdínkù fún wa nínú orí tá a ní di aburú rù èyí tá a ṣe kódà àwọn aburú wa tá a ṣe á olú ẹlẹ́dàá wa ní kọ̀ ọlọ́run máa ń ṣe wọ́n fún wa lórí ọ̀pọ̀lọpọ̀ aburú aburú tá a ṣe ọlọ́run torí ọkàn wa nínú àmì kó gba ìjọgbìn dàgbéyàmọ gbọ òun náà ní kó jẹ kọkàn rẹ balẹ̀ kò sí ní tó ṣe tó gbé kò sí ní tó ṣe tó gbé wa ma anfaqtum min nafaqatin aw nadartum min nadrin fa inna Allaha ya'lamu gbogbo tẹ bá ná gbogbo lérí tẹ bá ṣe gbogbo ẹ̀jẹ̀ tẹ bá jẹ ẹ lọ mọ dájú kó ló àmọ́ ọ kò sì sí nǹkan kan tí máa gbé lọ́dọ̀ rẹ̀ kò sí nǹkan kan tí kò sí bó tilẹ̀ kéré tó kò sí nǹkan kan tí máa gbé lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ ẹ fi ọkàn yín balẹ̀ àwọn alábòsí kan sí tí wọ́n lè lọ wọ́nà láti lọ tojúbọ̀ wo iṣẹ́ rẹ̀ láti bàjẹ́ láti lọ forúgbé kọ́ kọ̀kọ́ kúkọ síbẹ̀ nígbà tí dáadáa kún bẹ̀ ò ní fòyà gbogbo ọ̀rọ̀ wa bàbá ṣe dáadáa bá pàdé. bàbá isi ìdá àbápadé kò sí nǹkan tí ó mú nǹkan kú ọ̀mẹ́ lẹ́yìn náà wa ni wọ́n bá àwọn kèfèrí wí àtàwọn ọ̀sẹ́bọ àtàwọn Quraysh wa Olúwa ní bal fi orí bá ń ti ṣe ń wí ọkàn àwọn ọkàn àwọn ọkàn ńlọ́wà tí alukóraani tó lu wá sọ̀kalẹ̀ fún anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam nǹkan gbàgbé ni wọ́n fa alukóraani sí kí ni nǹkan afẹ́ fi sí sọ̀rọ̀ kílè láwọn adókòtì torí kan ti wá gbọ́ gbàtà wọn gbọ́ wọ́n ṣe làákà ìsìnká alukóraani sọ wọn torí pé ẹni tó mọ̀rọ̀ sọ kọjá gbogbo sísọ ni wọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dá láhán ni wọ́n ká sọ̀rọ̀ ká yọ kò mú òkun rẹ̀ níbẹ̀ fáwọn kúrẹ́ iṣẹ́ wa ká máa bá mi sọ̀rọ̀ kọ́rọ̀ wọn máa sọ̀kalẹ̀ sínú ọpọlọ níbẹ̀ fún wọn. torí ẹni tẹ́ bá wo àwọn àlùkùránì tó sọ̀kalẹ̀ Mẹ́kà ẹni pé àwọn gbólóhùn tó nípa lórí wọn fi ń bá wọn sọ̀rọ̀. èyí tó fi kíkẹ́ bá gbọ́ àwọn náà mọ̀ pé kí sọ̀rọ̀ èèyàn wọ́n ti dá sọ̀rọ̀ òkùnjá lélẹ́yìn kọjọ́ sọ̀rọ̀ alágbègbà lélẹ́yìn kọjọ́ orúkọ àwọn náà mọ̀ pé àwọn òkùnjá àti alágbègbà ọlọ́fọ̀ láyé nínú gbogbo èdè kìí ṣe bí èdè tí gbogbo máa ń sọ jáde lẹ́nu máa yé fún àwọn Yorùbá náà ni àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kú bẹ́ẹ̀ wọ́n lè máa bíi mẹ́wàá ó ṣe pé yọ. bẹ́ẹ̀ lọ́fọ̀ máa rí bẹ́ẹ̀ náà làwọn àwọn alágbègbà àwọn aláwo nínú àwọn lárúbáwá náà táwọn náà bá ń pè èdè tí ń jáde lẹ́nu wọn ẹ mọ gbọ́ pọ̀npọ̀ máa àlàálẹ̀ gbogbo àwọn tó lè bá àmàtúmọ̀ wọn ìyẹn wọn jáde lẹ́nu wọn wọ́n rí pé kọ̀jọ̀rọ̀ alágbègbà kọ̀jọ̀rọ̀ òpìdá kọ̀jọ̀rọ̀ àwọn akéwì. wọ́n ní gẹ́gẹ́ ọ̀rọ̀ tí ń bá wa sọ ọ̀rọ̀ ọlọ́hùn ọ̀rọ̀ ọlọ́hùn ẹ bá ran ọmọ lọ pé ìwọ kúkú gbédè jù wá lọ bá wa gbọ́n tí màá sọ tó bá lọ tó bá dé tó bá ti fẹ́ mẹ́nu lé pé wọ́n gbọ́ ọ̀rọ̀ tákéwì sọ kò sí ti mà ọ̀rọ̀ àwọn babaláwo kò sí ti gbọ́ ọ̀rọ̀ àwọn alágbègbè àwọn aláwọ̀ tí wọn amadu sọ ìkọ̀jọ̀ kan ní gbogbo ẹ̀ ó ní láti dọ́rọ̀ ọ̀lọ́ pẹ̀lú fáwọn ó ti fi dán mọ́ ọ. torí ẹ wọn aṣọ àkùránì di nǹkan àgbàgbé wọn kà kún síbẹ̀ lóluwà máa ń sọ ọ̀rọ̀ tí mú ní sórí eré kalẹ̀ fáwọn èèyàn ṣùgbọ́n tó fọnú fọ́ra nípa rẹ̀ tẹ́lómi ó tún ya inú rẹ̀ rúnrún láti máa sọ pé oríire tó ń kò sí ní di àlùkùránì níbo wá lórí ire rẹ wà o tó bá lórí ire rẹ sí ní islam bó lórí ire rẹ wà èyí islam ló ní gbàdíjọ́ gbẹ̀ngàn kìyàm alukur'an ló ní gbàdíjọ́ gbẹ̀ngàn kìyàm anabi wa muhammad sallallahu alayhi wa sallam ló ní gbàdíjọ́ gbẹ̀ngàn kìyàm téèyàn kan bá sọ pé òun lè máa ṣẹ̀sìn mí tó yàtọ̀ sí islam títí díjọ́ gbẹ̀ngàn kìyàm láti jọ́ tí allah tó ti ṣe anabi sallallahu alayhi wa sallam lánàbì ránṣẹ́ rẹ̀ ẹ sọ fún mi tàn kọ́ni àná ni kò sí lórí ẹ̀sìn kankan yíyan kan bá sọ pé ìwé kan bẹ tó lè máa tẹ̀lé àtúnṣe al-Qur'an láti ìjọ tó lọ́wọ́ ti fún ànábì sallallahu alaihi wasallam al-Qur'an gbogbo nǹkan yòówù ti máa ń ṣe tó yàtọ̀ sí pé alukur'an ní ń tẹ̀lé jíjọ́ pé lọ kìyàmà ẹ̀fì ìpẹ́ ni àmì ni lẹ́yìn tó bá tó pa nàbì kan wà ìránṣẹ́ kan wà tó wọ́n máa tẹ̀lé yàtọ̀ sí ànàbì Muhammad sallallahu alaihi wasallam jíjọ́ pé lọ kìyàmà ẹsọ kọfẹ ní àná torí ẹ má jẹ ẹni tó sọ pé ọwọ afọlù kùránì sí kakọ rẹ òní dààmú pẹ̀lú rẹ olúwa ni balùkọlù ọgbọhùn ti ọmọrọ ti mẹni hàdà ọ̀rọ̀ orí kẹsẹ o ṣùgbọ́n ṣe làwọn kan wọn lọ́jọ́ ẹni tó ti fẹnu fọra sí alukọrán wọlébùn àmàlù mẹndùnmí dáníkà hùm àmìlú àti kí wọ́n láwọn ọṣẹ kan tó yàtọ̀ sí ìṣẹ́gun tí wọ́n ti ń ṣe ní ìṣẹ́ nínú àwọn ọṣẹ bú àwọn ọṣẹ pálapàla tó ṣe pé wọ́n ṣe náà ni wọ́n láwọn ọṣẹ bú mi yàtọ̀ sí ìṣẹ́gun tó rí wọn lórí rẹ̀ yìí tó ṣe pé wọ́n ṣe náà ni kó tó di kán kó láyé torí pé wíwá lẹ́dàá ó ti pè bùbù fún gbogbo ọmọ ọ̀nà irú ìyà tí ó jẹ nínú ọ̀nà ó sì níṣẹ́ tí ó ṣe kí irú ìyà irun tó fi tọ́ sí i tí ọba ti ṣiṣẹ́ láti pé báwo ni ó ṣe jẹ̀yà ńlá jẹ pé torí ẹ lọ lọ wọn lára títí tí wọ́n fi ṣiṣẹ́ láti pé kọ́ lè bá lọ jìyà wọn lájẹ pé torí ẹ ló ṣe jẹ́ pé nǹkan ṣe lónìí kọ́ lọ́jà báwo lọ́rọ́ wọ́n padà já sí báwo láti lé ayé lẹ̀ ńlọ́jà torí ẹ̀ sọ pé ìnáma àmàlù bẹ̀rẹ̀ kọ̀wá sí eléyìí tó jáde nínú iṣẹ́ òun làṣẹ kágbá. kí ló ń ṣe tó fi kó láyé ńlọ́jà kí ló ń ṣe tó fi kó láyé ńlọ́jà ẹ̀rí nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àdìsí Abdullah ibn Mas'ud radiyallahu ẹ̀lẹ́bi anábì máàlì alayhi wa ìnà oní lẹ́yìn àmàlù bí àmàlù bi'amali ìjẹ́nà àti àmàlù hatta ma yakunu baynahu wa baynaha illa dira'. فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها تبدو أقول فوالذي لا إله غيره وفباتيو وسلو من تطلاتي فجد جوسفا يتصنك وفي برا إن الرجل لا ذاتي أن يسر لا يعمل بعمل أهل الجنة قل ما في شمال الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع títí tí n tí ó sẹ́kù láàrin rẹ̀ tó kù àlàjánà onídìgbọ̀n ọ̀hàn lọ. fẹ̀yẹ́ sì dọ̀kọ̀ àlẹ́ yìí kìtà nírú àkọọ́lẹ̀ ọba borí ẹ̀. fẹ̀yẹ́ àmàlù bí àmàlù àhìlẹ̀ náà yọ̀ọ́ bá máa ṣiṣẹ́ ọmọ aná fẹ̀yẹ́ fúlà yóò sì wọ náà ó bá máa ṣètò abẹ́ torí ẹ̀ ó ẹlẹ́dàá ike ń ń ṣe lónìí ó ní kankan wọ́n tún ṣe aburú ó jẹ́ kó wọ́n ṣàbùrù mi tí ó jẹ́ kó rí ibú wọn pé lóòótọ́ tí àrùn ńlá tó bá gbé ní sálẹ̀ kéékèèké a máa gorí àná kéékèèké náà lórí pàtì ẹ̀ yìí ti pé nílà lásán iná ní hanilé mà àwọn kéékèèké náà wọ́n máa dákún ìmà wọ́n máa dákún aburú hatta ìlà akadùnà mùtúrọ̀sí ìhìnbẹ̀lẹ̀ àdáyé olúwa ní títí tó fi di pé a mú àwọn ẹni tá a sì dẹ́ra fún nínú wọn àwọn ẹni tá a sínú ọ̀là fún àwọn ẹni tó ti pé wọ́n rí ń jáde yàtọ̀ sí pákó tẹ̀lé ẹlẹ́dàá tó bá nawọ́ yàgá wọn tó so yí pé olúwa ẹlẹ́dàá ó fi ìyà ó fi ṣe tiwọn ìdá ọ̀hún yẹn jẹ́ ọrùn wọn bá máa pariwo ẹgbàá wá ẹ̀ta àánú wá ó àpégbàjáde wa bá yẹnta àmẹ́ni tá a sẹ́ ẹ̀tọ́ mọ́ mẹ́ni tẹ́ ẹsẹ̀ ẹ̀tọ́ mọ́ mẹ́ni tẹ́ ẹsẹ̀ bàtàní kẹsìn ọwọ́ tẹ́ gbọ́rù bàtàní kẹsìn Islam tẹ́ gbàdú aha sẹ́mi àtúbi tí olúwa tó ti bẹ̀rẹ̀ sí ní mú wọn ibi tó lámì tó bá ń bá àwọn aláìní àwọn tó tálákà àwọn nìkan la bá fìyà ṣe tiwọn ni àwọn olówó ọba máa sọ pé àwa ti lówó àwọn akọjá àyà àwọn ti lówó akọjá gbogbo àbùkù àwọn olówó àwọn ẹni tó wà ní àwọn dandan lolúwa kọ́ra mú wọ́n máa wá pariwo wọ́n máa pariwo aha ìrẹ́ lolúwa sọ pé wọ́dọ́rọ́ ni. والمكذبين أولي النعمة ومثلهم قليلا أفي مثلك pẹ̀lú àwọn ẹni tí wọ́n ń pè ọ̀rọ̀ wa nírọ́ àwọn ẹni tá a ṣe dára fún ẹ̀lọ́ wọn lára díẹ̀ ìnàlẹ́dẹ́yìnà ànkáàlẹ̀ wọ́jàhìm ìyà àti iná jàhìm bẹ lọ́dọ̀ wa. ilé ìtumọ̀ sí wípé olú ẹlẹ́dàá kì í gbàgbé. ó kọ́ máa ń láwọn èèyàn lára ni lásìkò àti mú yẹn bá sì tò kò sí ẹni tó lè gbà á lẹ̀ ọ̀nlọ ọ̀nlọ náà ni tọ́ olùwànilẹ̀ ẹ̀fẹ́jọ́ arólé o ẹ má wulẹ̀ pariwo ẹ má pariwo ẹ má jẹnu yá o innakum minna la tunsarun kò sí ẹni tó lè ràn yín sí lọ́wọ́ wa kò sí ẹni tó lè gbà yín lẹ̀ lọ́wọ́ wa kí lè fẹ́ máa pariwo sí torí pé ọlọ́run ma etí ò tí ì ṣẹlẹ̀ títọ́ bá ṣẹlẹ̀ báwọn ló ti ṣe ṣẹlẹ̀ ó ní tó ń bá nawọ́ ìyá mú àwọn ẹni tá a ṣèdẹ́ra fún nínú wa wọ́n máa pariwo ìyá ò tí ì dé ọlọ́run tó wá sọ fún ọ pé nígbà tí ìyá bá dé tẹ̀ ń bá ń pariwo ẹ má ò jẹ́ pariwo torí kò sẹ́ni tó lè gbà ẹ dákúta ni ọba tiẹ̀ gbà yẹn lẹ̀ lọ́wọ́ ta ni ọlọ́run múyàn àwọn kan wá kóra jọ pé àníjórí ọmú <laughs> ọlọ́run ní yọ jẹ́ yẹn àwọn kan ní rárá ìyàbá o ìwé sẹ́ni ìyà. àfitè bá ti Allah kò sẹ́ni tó lè gbà yín lẹ̀ lọ́wọ́ wa torí ẹ̀ lọ́ ń gbọ́ yẹn múra sí o wọ́n ní kó gba ìsìláàmù ọ̀tá kú wọn lé wọ́n ní kó tẹ̀lé tẹ̀lẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam ọ̀fà akíkọ́rí wọ́n ń bọ́ sọ̀rọ̀ nípa ìsìláàmù ọ̀dá sọ́bórí ọ̀fọwọ́ dìtì ọ̀nà wo lọ fẹ́ jàjàbọ̀ nígbà tó lọ́wọ́ bá náwó ìyàtọ̀ bá fi gan ọmú àwọn atalọ fẹ́ pè ganan fẹ́ẹ́ àwọn tiẹ̀ wọ́n wá kóra jọ pọ̀ láti pa wọn gbọ́ lọ́wọ́ yà ìyà oníjọ́ àfi yìí ọ̀bá sí lẹ́yìn rẹ̀ àti wọ́n àtàwọn abẹ́ ti lọ kò sẹ́ni tí wọ́n gbà yín lẹ̀ lọ́wọ́ wa kí ló dé kí ni wọ́n ṣe ya Rabbana olúwa ni qad kanat ayati tutla alaykum tó bá dájú pé wọ́n ti ń ka àwọn àyà mi fi yín létí wọ́n ń kí alukur'ani fún yín ẹ̀sán láì máa gbọ́ ìkìlọ̀ wọn bá yín ní gbogbo ìgbà ẹ̀ kúkú fìgbà kan tẹ̀lé sọkúntùm alẹ́ àkọ́ọ̀bìkùn tẹ̀sán kíkọ́ lẹ́ńkọ̀ oníkálukú kan kọ́ papọ̀ ni kò sí mímí kátó mi àwọn onítẹ̀lé kur'ani bá wà bí kílẹ̀ pé àwọn onítẹ̀lé lórí bẹ́ẹ̀ lẹ́wà ìyàwó adé tí ọba mú ọ láyé yóò mú ọ lálùkìyàmù ẹni tó sì mú láyé yóò tún mú lálùkìyàmù torí délé ọ̀dọ̀ wa gbogbo wa o àti wọn tó tún lọ́nà tẹ́lẹ̀ wọn sọ̀rọ̀ kankan nínú ẹ̀sìn Islam ilé ìtòsí pé wọn mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ wọn máa gbẹnu rẹ̀ ń gbẹkúgbẹ kọ́ ọmọ sẹ́nu kọ́yánkọ́yán wọn máa sọ pé wọlé ẹ̀sìn tuntun èyí lè tún tún pabó lójú burúkú ní. tí wọ́n ń sẹ́lẹ̀ ọwọ́ alẹ́sìn tuntun nítorí pé ọ̀kan nínú ọ̀nà àbáyọ ni fáwọn tí ọ̀fẹ́ ṣoríire ọ̀nà àti jàjàbọ́ lọ́wọ́ ẹ̀sìn fáwọn tí ọ̀fẹ́ ṣoríire onípa máa pè Islam lẹ́sìn tuntun nígbà tó bá rẹ̀ ní sàlàyé rẹ̀ fún wa. kò sí tuntun bí islam ti ṣe wà láti ìjọ tó lúwa ti fi ránṣẹ́ ńlọ wà àmọ́tọ́ máa ń gbọ́ lẹ́nu ẹni tó mà ńtọ́kẹ̀sẹlẹ̀ ọ̀nà nípa àwùjọ tó wà ọ̀rẹ́ ni sàlàyé ẹ̀sìn fún ọ̀rẹ́ ni sàlàyé rẹ̀ fún bàbá rẹ̀ ọ̀rẹ́ ni sàlàyé rẹ̀ fún bàbá bàbá rẹ̀ iná ni wọ́n fi ń ṣe bí wọ́n yẹn àwọn ẹni tó láwọn ń sàlàyé rẹ̀ fún wọn bó ṣe yé wọn má ni wọ́n ń sàlàyé rẹ̀ ìgbà míì kan kọrí nkọ̀bí ni wọ́n ń gbé. ọ̀tọ̀ ni tẹ́sí ń ni tó ń kọ́ yín ìgbà míì ìfẹ́ ní wọ́n bẹ̀ ntọ́ ń pa wọn láàmú tó ṣe pé làwọn ń ṣe wọ́n ti takò ẹ̀sìn ni wọ́n máa sọ ọ̀sán láì mọ̀ òdodo nígbà míì. sábà wà rẹ̀ mi ṣàlàyé rẹ̀ fún wa bó ti ṣe wá tí ò képo bọ́yọ̀ bó ti ṣe wá tí ò fi tí ò parọ́ fún wa tí ò fi funfun kó fi pe dúdú fún wa wọn á pẹ́ sìn tuntun bóòlù ṣe jẹ́ sìn tuntun àbí wọn lọ lódo tó ti pẹ́ nínú òdodo tó ti pẹ́ nínú òdo púpọ̀. kọmọ wá wá wí kọmọ sọsọkúsọ eléyìí tí ò ní jẹ kọ là ni gbogbo wa wà ó olùwàdàkùn má sì wá lọ lórí ibú torí ẹ sábà káyà Allahu fún wa a gbọ́dọ̀ jẹni tí wọn máa takò a gbọ́dọ̀ jẹni tí wọn máa kọ̀yìn sí a gbọ́dọ̀ jẹni tí wọn máa takìtì pakọ ká máa jánu ń bẹ nínú nǹkan tá a gbọ́ eléyìí tó ti pàǹtí ń ṣe tẹ́lẹ̀ ká tún mójútó ni wọn bẹ nínú nǹkan tí wọn máa kọ́ wa eléyìí tó ṣe pé àgbọ́rí ká gbìyànjú láti bẹ Allah kó ṣàtúnṣe rẹ̀ nírọ̀rùn fún wa wọn bẹ nínú nǹkan tí wọn bá aṣọ tó tẹ níyé wa ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tún ṣèwádìí wọn ṣàlàyé fún wa tí ó fi yé wa àmọ́ kí ìrìn wa dúndò alátakò lèmi ọmọ jẹ́ njojúmọ́ fún ta ni fún Allah ọ̀nà àti sórí rẹ̀ dà ọ̀nà àti sórí ilé dà àwọn ẹni tí ń tẹ̀lé tiẹ̀ ọmọ sákìjokíjo lọ́dọ̀ gbẹ̀ngàn kìyàmù wọn ò tún mọ bọ́rọ̀ àwọn sèjà sí báwo á níwọ̀ alátakò wọ́n tó so pọ̀ kẹsìn àwọn òkàn kan. wọ́n pè ọ́ pípọ̀ gba Islam tó ṣe pa gidi náà ni onípa ọmọ bọ̀ sọ nǹkan tí wọ́n kú lórí rẹ̀ lọ́wọ́ lórí ẹ̀ ah olúwa kọ́ mọ́jẹ kó kú sórí ntí ọ̀dà ìgbà tó bá kú sórí nǹkan mi ìjọba tó sí islam ó ti kú sórí ntí ọ̀dà olúwa ni wọn mọ nìyẹn bẹ tàbí ghayra islam dínà falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá wà nǹkan mi yàtọ̀ sí islam tó fi tẹ̀sí à nígbà lọ́dọ̀ rẹ̀ ló sì máa bẹ́ẹ̀ ní ẹni òfò tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù orí ńlá lolúwa fún ọ tó bára rẹ̀ mùsùlùmí wàláhì ọkọjá orí olówó orí ọlọ́lá orí onípò gbogbo eléyìí asán ni ilé ayé náà tà sí ṣùgbọ́n ní tólúwa ṣe ìdẹ̀ra ìsìláàmù fún olúwa ti sórí ńlá fún ọ wọláì abẹ́ allah kọ́ má bòórí náà jẹ ẹni tó ti kú tó bá ti ka alukur'ani fún dókítà kìtì pàkọ́ ni ọkọ̀ wọ́n máa sọ jìká kí ló ń fẹ́ fi ṣe nǹkan ni wọ́n ń bá ó ti máa tàka sórí pé nǹkan.

sọ fún mi kí ni tó mú ọmọ gbọ́ kí ni tó mú ọgbọ́ tó fi tẹ̀lé tọ́yàtọ̀ sí gbéraga kò sí. ìgbéraga ní mú ní takò dodo ìgbéraga ní mú ní kọ òdodo ìgbéraga ní mú ní mọ́tẹ̀ lódodo àìgbéraga burú púpọ̀ nínú tí máa ba tèèyàn jẹ́ tí máa sọ ìyàdó lórí ibú kí ló mú gbogbo ẹni tó ṣe bídà náà nìsín láti mọ́tẹ̀lé súnà ìgbéraga ni ìgbéraga burúkú pé súnà kíni ẹ̀yin náà gbóde o tí ẹ bá gbóde yorùbá súnà kíni kíni túmọ̀ rẹ̀ ìgbéraga kẹ́nìkan máa bó sọ̀rọ̀ súnà kíni túmọ̀ rẹ̀ ìgbéraga tọba ń rí àwọn àjẹpẹ bíi rẹ o lè máa sọ pé èso ń gbéraga ẹ rápẹ gbóde tí ń jáde lẹ́nu ọ wá lòun èso ń gbéraga onítúndà kíni kẹ́nìkan máa bá wọn sọ̀rọ̀ súnà níbi tó dàgbà dé yìí ìgbéra dágídí níbi tó ti kí eléyìí túmọ̀ sí pé gbogbo orúkọ orí lórí àmì ọ̀kan bàbàrà gàgàrà tó mú ọbẹ̀ ní àmì ìgbéraga. من كان في قلبه مثقال ذرة من الكبر. كبر يوم ما nínú ìgbéraga bá ń bẹ lọ́kàn rẹ̀ kò ní wà lùjẹ̀nu abatẹnijẹ ńlá ní ìgbéraga kì í sì kankan ní mímú gbọ́ nípa òdodo táàsì gbé sórí àtẹ̀yẹ̀wò táwọn kó dodo ni àmọ́ tá a kọ́ kí ìbá ṣe ìgbéraga olùwàdàkùn má ti bá wa jà olùwàdàkùn yọkù lára wa má ti ṣàdánwò fáwa ìgbéraga inú mú kó ń bídìí ọ̀sẹ̀ kù lórí bídà àdádálẹ̀ tí wọ́n ń bọ́ sọ̀rọ̀ wọ́n lè mọ̀ta ànábì lórí ara sí wa ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ló tó tẹ́ fún gbogbo tí ànábì yìí mú wa fún wa kò ní jẹ mí lójú tẹ̀lé mí ni mo á tẹ̀lé kí ló tó sọ pé ìtànábì mú wa ọ̀bẹ mi láàmú tẹ̀lé mí tó ń sọ lọ́ba mi láàmú tí ò bá ṣègbéraga wọ́n náà ti mọ̀ pé ń wà lórí rẹ̀ àmì ṣùgbọ́n gbèràgbọ̀ mi jẹ́ nítorí pé a ti gbọ́ kátó nítorí ọ̀rọ̀ eléyìí ni mo fẹ́ fi kí mo ṣe lẹ̀ ìgbéraga ni wọ́n á jẹ́ ẹ̀dín ṣe súfí ó ti tójọ́ mẹ́ta kí ló á dé agbọ́nú tàn kíkà ti ṣe súfí tójọ́ mẹ́ta kí ló á dé lójijì tàdédé la kàn gbọ́ pé ẹ fi súfí lẹ̀ ẹ̀dín súnà òun ní fẹ́ pìtà pé torí ọ̀rọ̀ lágbájá tó ń gbọ́ ti ń sọ nípa bí súnà ti ṣe pàtàkì tó àti bí àánú àtàbúrú tó wà ní àdádálẹ̀ bó ti ṣe burú tó ló jẹ́ sí àdádálẹ̀ lẹ̀ tí mo fi dé súnà ibi àá fún agbọ́lá tó lóyún má gbọ́lá fún ọ mọ́tẹ̀ dákọ rẹ̀ láíláí ìwọ ká ti tẹ̀lé súnà kò sí ní tó fi gbígbọ́lá fún ṣe òsì tó fẹ́ fi ìyìn rẹ ṣe onídìí ẹ̀kọ́ bùkátà wọ̀ lálùfẹ́ mọ́tẹ̀dá kọ́ rẹ̀ láyé rẹ̀ tó ti kú àmọ́tẹ̀ lódodo. ìgbéraga ló mú tètè rí tó ní ọmọ ẹ̀sìn tó ń ṣe irọ́ ni tó ń náà máa sọ pé òun mọ̀ pé Islam yìí òdodo ni àmọ́ àwọn ò lè ṣe kí á lójú tó lè ṣe kí ló lè fà á ìgbéraga ni ẹni náà sọ pé nítorí ṣẹlẹ̀ ni pé ẹ̀sìn jẹ́rí táwọn ń ṣe yẹn àwọn bàbá àwọn ló mú wọ̀lú àti wá gbọ́ wípé ọmọ olùdásílẹ̀ ọmọ olùgbéwọ̀lù ọwọ́ ni tí bàbá òun dálẹ̀ tí bàbá òun gbéwọ̀lù ọ̀dà má. sọ̀rọ̀ kékeré ọ̀fà á ìgbéraga àti wọn pálí àti wọn jẹ́ àti bàbà pátóbi tá à ń tẹ́ ọ́rá pálí àyẹ́ ìbàbà rẹ̀ káwá sọ fáwọ̀ fẹ́ tó ń bẹ̀ mà ìgbéraga ni kí á ní ìgbéraga ó ṣe fún ọ tó bá ti sọ́lá tó ń dàgbé yá ọ̀pọ̀ àrùn sàn-sàn ọ̀pọ̀ àrùn sàǹsàn torí pé iná nílé àwọn onígbèraga àlìjẹ́nà nílé àwọn ẹni tí ò nígbèraga mustaqbiri nàbí tẹ́ǹsì gbèraga sí alukur'an sàmìràn tó ṣe pé lórí tẹ́ǹsì gbèraga sí ẹ̀kọ́ tí alukur'an náà lẹ́ẹ̀ máa ń fòrú sí nájú gbogbo nájú wọn lóru tí wọ́n jọ jókòó tura wọn tí wọ́n máa bára wọn sọ̀rọ̀ ọ̀rẹ́ àtọ̀rẹ́ lórí <laughs> kùránì sí kùránì àwọn onítẹ̀lé lórí níta ìmọ̀ àjọ sọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín tàjọrò lẹ́yìn tó máa yin alukùránì lódì tẹ̀ máa ṣàfù eléyìí túmọ̀ sí wípé tí a bá wo àwọn àyà yìí Allahu azza wa jalla ó lé jìnnà sí wa láti jẹ́ ọjà sí nǹkan kan bẹ nínú tó ń lábọ̀ wá lọ́rùn ká máa ṣe eléyìí tó ṣe pé ipa wo lè ka kò sí gbogbo nǹkan tó ní ká máa ṣe òun náà ní ká wá pa bákan náà rí nínú àwọn àyà yìí ipò sí àṣegbé kò sì sí àṣọgbé gbogbo ní táǹsì àti ní táǹsọ iná ní wà bí àkọọ́lẹ̀ àti pé olúwa fi wá lọ́kàn balẹ̀ kò sábòsí lọ́dọ̀ Allah kí ló fẹ́ bò wá títí kò sẹ́nìkan nu atọ́jọ́ máa rìn torí kí ọba tí òbí máa ní ẹnìkan òbí tó bá tó bí ẹnìkan lọ́ọ́ máa nu wa tàwa táìsọ máa rìn ọba gbé ọba gbé. títí tọmọ rẹ̀ ní kó ṣe ni àbí tọmọ ọlọ́mọ ṣùgbọ́n gbogbo rẹ̀ ẹ̀dá tó dá ni wá àwa kọ́ la dára wa òun lọ dá wa àwa dọ́gba nínú eléyìí tí wọ́n bá pé ọlọ́ àwòkọ́ lọ dá o lè jáde kọ́ wa fẹnu rún rẹ̀ sọ ká gbọ́ ọlọ́ àzọ ọjọ́ ló dá wa ìdí nìkan ní sábò ṣiṣẹ́ nìkan ká ní tí kálukú bá ṣe náà ní ọgbà bákan náà rí nínú àwọn àyà yìí bó ti ṣe jẹ́ fún àwọn wọn ò fi ọkàn sí wọ́n máa ń gbọ́ kan wọ́n jìnnà sáwọ́ Qur'an ẹ sì rí tí olúwa ń pàkíyèsí wọn gbogbo gbà afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha kí ló dé tí wọ́n ṣe làákàyè sáwọ́ Qur'an àbáwọn àgbàdá gbogbo wa ń bẹ lórí àwọn kan wọn ni afala yatadabbaruna al-Qur'an walau kana tí wọ́n gbọ́dọ̀ lómi ìtura tó sí ọlọ́ àwọn ti wá ní. ẹ̀ka yìí yà máa bẹ̀ sí ọkọ̀. láti kó tó di pé ṣe à ń bẹ Allah àti táǹtì lọ́wọ́lọ́wọ́ àti táǹtì títí táǹtì tó láyé olùwàkó fún wa ní dáadáa ṣe ó lè fi dáadáa kọ́kọ́ nínú náà olú ẹlẹ́dàá wa fi hàn wá wípé àwọn ẹni tá à ń bá sọ̀rọ̀ ẹgbà Islam ẹsẹ̀ sọ́nà ẹsẹ̀ sìn òdodo tí gbogbo wọn máa kọ̀ ọwọ́ ìyá ni ò tí ì bá wọn tọwọ́ ìyá bá bá wọn wọ́n pariwo ariwo tí wọ́n pa kò lè gbà wọ́n lẹ̀ o kò lè pé kí wọ́n rọ́nà àbáyọ kí ló dé kọ̀yẹ́kọ̀rọ̀ ọ̀dọ́ já sí sáriwo ariwo ẹgbàá mi ìwọ tó ti pé tó bá ti gbàgbọ́ tẹ́lẹ̀ inú kẹ́ lọ́ọ̀bá wà inú gbádùn lọ́ọ̀bá wà torí ẹ̀ tí èèyàn bá fẹ́ jẹ́ àríkọ́gbọ́n fẹ́ lòmìn tó bá fẹ́ jẹ́ àríkọ́gbọ́n fẹ́ lòmìn kọ́sá ìgbàgbọ́ kọ́sá ìgbàgbọ́ nítorí pé ẹni tí máa ń jẹ́ àríkọ́gbọ́n tiẹ̀ ti bà tiẹ̀ ti bà torí ẹ̀ ẹni tó bá ti sa ìgbàgbọ́ wọ́n máa ń dà àríkọ́gbọ́n fẹ́ lòmìn àbí kó tó ká àánú nìkún púpọ̀ nínú ìmànà àti mọ́lẹ̀ alukur'ani alápọ̀nlé dà kó sànù wa ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ìbéèrè ẹ̀yọ̀ kan nítorí wàá ní kò sí wàá lè kò wọ́n ti gbé ènìyàn tó bá ti pọ̀ ẹ̀sẹ̀ ní ìlú rẹ̀. ẹni tó ti pẹ́ ń sọ̀sọ̀ yá ń tó wá pé tó bá tutù ẹ̀jẹ̀ ní tù ṣé kò ti kó bá sùyàmù ó kó bá tó bá pé ẹ̀jẹ̀ náà ni ìtọ́ ti ń bẹ lẹ́nu rẹ̀ ti ń kọjá lẹ́nu ti ń gbé mì tó bá ti jẹ́ pé ẹ̀jẹ̀ ní kọjá lẹ́nu tó ń gbé mi lórúkọ ọtọ́ ṣèyàmù rẹ ti bàjẹ́ mọ́tò bá ń pé gbogbo èyí tó ń gbé mi ti ń bẹ lẹ́nu rẹ tó o bá ti gbìyànjú àti tú jáde ìtọ́ni òun ló sì ń gbé mi kò sí tó ṣe ṣèyàmù rẹ àwọn ìgbà tó bá gbìyànjú láti fẹ́ tú jáde ní ń dẹ̀jẹ̀ eléyìí wọ́n sọ pé ó mójútó pé ẹ̀jẹ̀ kan gbọ́dọ̀ padà dèpòdépò kó gbé mi lẹ́jẹ̀ àmọ́ tó ti mú kọ́ máa tu ẹ̀jẹ̀ jáde o ètò súnmájù ni pé itọ́ ẹnu rẹ ó ti lúpọ̀ mẹ́jẹ̀ ó ń gbé tọ́ọ̀mì papọ̀ mẹ́jẹ̀ ó túmọ̀ sí pààrẹ̀ ń sọ o ní láti lọ sí ilé dókítà wọn bá wò kí ni ń fà wọn gbogbo àti òun fi ń gbé ẹ̀jẹ̀ mi papọ̀ mọ́tọ̀ kò sí sí àmù fún ọ. subhanaka wa bihamdik ashhadu an أستغفرك وأتوب إليك Thank you. Thank you.